ẹ̀yin èèyàn wa èyí ni ìròyìn yorùbá láti iléeṣẹ́ YNN ṣẹ́gun prime lóníròyìn yín ṣáájú ẹ jẹ́ gbogbo yín pé ẹ ọdún tuntun o ọdún àṣeyí ṣàmọ́dún àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa lájọṣọdún tó ń bọ̀ lágbára olódùmarè. lónìí a ó máa sọ̀rọ̀ nípa ìwé ìṣúná tí a mọ̀ sí bọ́jẹ̀tì tí ó sọnù ní ilé ìgbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè nàìjíríà ó ti tó bí ọdún mélòó kan tí wọ́n ti ń wá ìwé ìṣúná yìí tí wọn kò rí i ìròyìn tó ń wọlé tàn wá wá ni wípé àwọn eku ní ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún gan-an ló fi ìwé ìṣúná ọ̀hún jẹ ẹ jọ̀wọ́ ẹ bá wa rọ̀ sí àwọn ọlọ́pàá wípé kọ́ da ọlọ́pàá sí ìgboro láti lọ fi wá àwọn eku jàgídíjàgan kọ́ mọ ibi tí wọ́n jẹ ìwé ìṣúná yìí dé ìròyìn tó tún wọlé tàn wá wá ní igbákejì ẹ̀wẹ̀ ni wípé a rí ìwé yìí lọ́dọ̀ ìyá síkírà alákàrà níbi tó ti fi ń ta dùndú bákan náà wọ́n ní èyí tó kù níbẹ̀ àwọn ọmọ owó bẹ̀ wọ́n ti fi wé igbó ẹ wá rí i pé ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fún ara rẹ̀ ewu ni ẹ fi orílẹ̀-èdè nàìjíríà sí ní àdúrà yín o ìròyìn kejì tó wọlé tọ̀ wá wá láti orílẹ̀-èdè nàìjíríà náà ni nípa ọ̀gágun Dàsókì tí wọ́n ló kówó jẹ wọ́n ló náwó fàlàfòlò ó sọra rẹ̀ di bàbá kérésì ló bẹ̀rẹ̀ sí í há owó ọ̀hún káàkiri ṣùgbọ́n wọ́n ní ká fi tó yín létí ẹ̀yin aráalé wípé ẹ̀yin tí bàbá yín gbà nínú owó yìí ẹ kú ìbánidárò ara yín o bàbá yín yóò fi ẹ̀wọ̀n gbára torí ó ti di ọ̀bọ adẹ̀gbọ́ pé ìdí ọdọ́ ni yàrá ọ̀bọ ẹ̀wọ̀n sì ni ilẹ̀kèdí rẹ̀ tí ń bọ̀ kankan adẹ̀ ń gbọ́ báyìí náà wípé ọ̀gbẹ́ni àbí ọ̀gágun Dàsúkì iṣẹ́ ló ń kà bòtòbòtò àtẹni tó jẹ́ ń àtẹni tí ò jẹ́ ń gbogbo wọn ló ń dárúkọ o kódà ó fẹ́ẹ̀ dárúkọ èmi gan ọpẹ́lọpẹ́ anointing ni ò ṣe jẹ́ kó dárúkọ mi ṣùgbọ́n tó bá ti dárúkọ yín ẹ jọ̀wọ́ ẹ tètè lọ wẹra yín mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n déédéé ni ẹ̀wọ̀n lẹ́wọ̀ yẹn ẹ̀wọ̀n ni. Hmm àkótán ẹ jẹ́ lọ sí ilẹ̀ Amẹ́ríkà láti lọ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè ọ̀hún a gbọ́ báyìí wípé ẹni tó ń gbégbá orókè lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ elérin tí a mọ̀ sí Republicans ọ̀gbẹ́ni Doronado Trump ẹni tí ò bá mọ Doronado ẹ rántí pé òun gangan ló ní ẹnu ń jáwáyà ó ṣojú wíníwíní bí àgbàdo sísun ẹnu rẹ̀ sì ní bí kàlòkàlò tó bá ti lanu báyìí kò sí nǹkan tí ò lè sọ tán a tún gbọ́ báyìí pé ó ti sọ pé tóun bá lè jẹ ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà gbogbo àwọn ọmọ nàìjíríà tó wà bẹ́ẹ̀ pátápátá ni òun yóò lé lọlé o èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti ṣetán láti padà sí orílẹ̀-èdè nàìjíríà ẹ jọ̀wọ́ tẹ bá mẹni tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ NTA Channel 7 ti amóhùnmáwòrán ti ìkànnì keje ẹ jọ̀wọ́ ẹ sọ fún wọn pé oníròyìn kan wà lamẹ́ríkà o tó ń wáṣẹ́ lábẹ́ wọn bẹ́ẹ̀ bá dín kété tẹ́ bá ti bá mi ríṣẹ́ èmi gan kó ẹrù mi ẹ̀ wò ẹrù mi rèé mò ń kó mo ti ṣetán láti máa lọ kò jù báwọn lọ ẹ̀yin èèyàn wa ṣùgbọ́n ìròyìn tí a sọ kẹ́yìn yìí ẹ gbogbo ẹ̀yin tí ẹ ti ń wò pé ah tí wọn ọ̀gbẹ́ni yìí bá wọlé yóò lé wa lọ kò kò ṣeé ṣe fún wọn láti lé wa lọ bẹ́ẹ̀ yẹn pàápàá jùlọ a wípé ìròyìn yìí kì í ṣe ògidì o àwọn èèyàn lọ́kọ̀ bẹ̀rẹ̀ sí ní gbé èyí tí a mọ̀ sí rúmọ̀ lọ ń gbé káàkiri ẹ lọ fi ẹ̀dọ̀ lórí òróǹro kò síbi tẹ́ ẹ lọ àtẹ̀yìn tẹ́ ẹ níwèé náà agbàládùra wípé ọlọ́run á ṣe ìwé tiyín fún yín kò lè jù báwọn lọ lọ́jọ́ tèmi ẹ ṣé tí ẹ ń fetí gbọ́ ìròyìn làbárè wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín iléeṣẹ́ yín ò ní jóná o èmi ọmọ yín náà ni Ṣẹ́gun Prime lóníròyìn ó dìgbà.